الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم Abu Huraira bàbá àtàlékún ìyọnu rẹ̀ fún ọ gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní mo gbọ́ iye òjíṣẹ́ ọlọ́run lọ́mọ sábà àtàlékún káàjì tí ó sọ báyìí fún wa pé inna lillahi malaikatan yatufuna fit turuq olúwa ní àwọn màláìkà kan o ní àwọn màláìkà tọ́lọ́ ń dá àwọn kan bẹ tó ṣe pé n táwọn máa ṣe ni pé yatufuna fi at-turuqi wọn a máa káàkiri àwọn ojú ọ̀nà àwọn ojú ọ̀nà ojú ọ̀nà oríṣiríṣi o táwọn èèyàn ń gbà kí ni wọ́n ń wá ìyá tí wọ́n wá nǹkan kan ni yàtẹ̀mísúná àhàlà zikri wọ́n wá àwọn àwo onírántí ọlọ́run àwọn àwo onídàrúkọ ọlọ́run gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe síwájú pé kí ni jẹ́ ìrántí ọlọ́run ọba ìrántí ọlọ́run Al-Qur'an Al-Karim àti gbogbo ọ̀nà tá a máa fi dárúkọ tá a máa fi rántí ọlọ́run. فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم أنا جوابات فوجوغاني أو كذا أو إليه ونجي أولوني ونجي أولوني wọ́n wà ní wá àti dáadáa tí wọ́n ń kí alukóraní bẹ ìrántí Ọlọ́run ni wọ́n ń ṣàlàyé ẹ̀sìn ọ̀rọ̀ àdìsí alẹbi sọlọ ọsẹlẹ ìrántí Ọlọ́run ni kódà wọ́n rántí Ọlọ́run wọ́n ti subhanallah la ilaha illallah allahu akbar alhamdulillah lọ́nà tó bá bá nàbì tí máa ṣe é mu àti ọlọ́run ni. ẹni bí wọ́n bá ti rí àwọn kan báyìí dá àwọn kan ní káwọn rántí ọlọ́run kọ́dà àwọn màláìka yìí náà ké síra wọn àwọn tó kù ká níta ń wá láti rí i o àlùmú ìlà àjàtìkùn. قال فيحفونهم بأجنحتهم إلى السماء الدنيا àwọn tí wọ́n rántí ọlọ́run yìí àwọn làwọn ò rí àwọn màláìkà yìí wọ́n wà rọgbà ká wọn rọgbà ká wọn pẹ̀lú ìyẹ́ wọn kódà láti ilẹ̀ tí wọ́n ti rí wọn àwọn láàrin wọn ti sánmà ìyá àwọn màláìkà rọgbà ká gbogbo àwọn tí ń bẹ ní bí o. قال فيسألهم ربهم وهو أعلم بهم ọlọ́run tó fẹ́ bí wọ́n yìí tẹ̀mọ̀ pé n ń jẹ́ béèrè ní pé n téèyàn ọ̀mà n téèyàn ọ̀mà lèèyàn máa béèrè ìbéèrè ọlọ́run ń o anábì ti yí fún anú si o ọ̀yà alùhùn rọ́bùhùn wàhùwà àlámù bìhìn olùwọ́ba wọn wà bí wọn ó sì máa ń tí wọ́n fẹ́ ara ẹ̀kọ́ tá a fi kọ́ mẹ́rin ni pé àti kìí ṣe gbogbo ìgbà ní bẹ́yìn ọba máa nǹkan ní máa béèrè o lè wá níbi tó ṣe pé orí páwọn kan ń ṣe nǹkan kan tí ò dáa ọwọ́ pé akọ́mọ́jáde ah, lẹ́nu tèmi ẹ imam ẹ dákun sheikh ẹ dákun ẹ̀yin àlùfáà wa kí ni ìdájọ́ ẹni ọba ṣe nǹkan báyìí ìwọ sì mọ̀ kó lọ́ọ́ lè mọ̀ ẹ́ ju sheikh lọ lè má jù má mú lọ ọláìfi kò béèrè kìí ṣe dandan ní bẹ́ẹ̀ ọba má nìkan ní máa béèrè ara ẹ̀kọ́ tá a kàn bí fayasaluhum rabbuhum wa huwa a'lamu bihim ma yaqulu ibadi kí lọ́lọ́run ó bí wọn tó sì mọ̀ ọmọ tí wọ́n wí jù wọn lọ ma yaqulu ibadi a ah, àwọn ẹrú mi tẹ́ rí yẹn kí ni wọ́n ń wí. قال يقولون يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك آه ọmọ wa àwọn màláíkà ọmọ wa ròyìn wọ́n ń ṣe subhanallah wọ́n fọwọ́ lọ́wọ́ ọba mọ́ni wa yukabbirunaka wọ́n gbé wọ́n lọ́n tóbi ní Allahu akbar wa yahmadunaka wọ́n dúpẹ́ fún wọn lọ́n wọ́n ronú oore tọ́lọ́n ṣe wọ́n dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ mórí ọlọ́run pẹ̀lẹ́ ọ̀ràn ti dúpẹ́ o kò ṣe kò ṣe náà ni o àwọn ètí ìrì ìlújá náà ni o ọkọ̀ sọ́nà náà ni o àwọn mánéjì náà ni o gbogbo ọmọ nàìjíríà ní mánéjà gbogbo ọmọ nàìjíríà ní kíni mánéjà àtọ́n mánéjì náà ni mo rí tẹ̀ ń lọ ọ̀nà bí iṣẹ́ ń jọ iṣẹ́ bò àwọn mánéjì mẹ́ẹ̀ ẹlòmíì ò rí mánéèjì mu dúpẹ́ yìí ń nà dúpẹ́ yìí ń nà iná ọ̀nà téèyàn fi yànnà sí ọlọ́run láì ṣẹ̀ṣẹ̀ ti pé ọ̀kẹ́tẹ́ nìkan máa ṣe alhamdulilah bẹ́ẹ̀ sì pé méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ àwọn àlòkù náà lè ká ẹ̀mọ̀já dúpẹ́ orí ọlọ́run alhamdulilah wọ́n máa jẹ lóun náà ká wọ́n gbé wọ́n lówó ọba wọ́n gbé ọ tóbi o tá bá tí wọ́n ń ṣe o kọ́ anabi lọ́lọ́run ó tún wí fún àmàláìka báyìí sallallahu alaihi wasallam wípé hálùrà àwọn ni àti wọ́n rí mi rí ni wọ́n fi ń ṣe tó báyìí wọ́n fi ń fọ̀ mí mọ́ wọ́n ń dúpẹ́ fún mi wọ́n ń gbé mi tóbi ṣé wọ́n rí mi rí ni. fàkọ́ọ̀dà fàyẹ̀kùlù náà láwọ́láhì máa ra ọ̀kà àmàláìka ọ̀dọ́lọ́ ló à níbo wọn ò rí orí o wọn ò rí wọn lọ́wọ́ wọn ò rí orí o ọ̀lẹ́ fẹ̀yẹ̀kúlù kéfẹ́ lẹ́wọ́ra àwùní ọlọ́run ó tún dá èsì padà fún àmàlẹ́kà pé à ah, nígbà wọn ń ṣe tó báyìí má bá wá rí mi ń kọ́ tí wọn ní ṣe jù bẹ́ẹ̀ lọ. ọ̀lẹ́ fẹ̀yẹ̀kúlù lẹ́wọ́ra àwù kàlẹ́kẹ́nu àṣẹ̀dálẹ́kẹ́ ìbàdàn àmàlẹ́kà náà jẹ́rìí àwọn ẹni bẹ́ẹ̀ yá àwọn táwa rí yìí o ní wọn bá fi lè rí wọ ọlọ́run wọn ó ṣèjì ju wọn ṣe lọ ìbáàdà àwọn ó tún pọ̀ sí ju ìta bá tí wọ́n ń ṣe lọ. wàṣàdá alákàtàmjídà gbọ́lọ́ ìgbé ọlọ́run tó bí wọn yóò tún lékele kan sí o. wà á sọ̀rọ̀ alákàtàsbíhà ìfọlọ́run máa wọ́n tún pọ̀ sí o. kọ́lá fayakulu náà fama yasalu ọlọ́run ò kí ni wọ́n wá ń béèrè nígbà wọn ń ṣe gbogbo ń tẹ ní wọn ń ṣe wọn gbọ́lọ́run tóbi ọ̀nfọlọ́run máa ń dúpẹ́ máa yasalu kí ni béèrè wọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀rù náà ni pé ọba aláàánú lọ́lọ́run kò fi ọmọ béèrè nǹkan lọ́wọ́ òun àmọ́ wọn náà fi ẹ̀kọ́ béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run nínú hadithi kan anabi sallallahu alaihi wa sallam ọjọ́ rárá kùnrin kan tí ń sàlùwà ǹjẹ́ ọkọ̀ọ̀kọ́ fi bẹ̀rẹ̀ àdúrà yìí pé ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run ṣe nǹkan báyìí ọlọ́run ṣe ilé ọlọ́run ṣe owó ọlọ́run ṣe ọyọ ọmọ ọlọ́run ṣe iṣẹ́ ṣe dúkìá kò tiẹ̀ wo pé èèyàn ti nǹkan kan síwájú bẹ́ẹ̀ ọba tọrọ kan ọ̀gbọ́lọ̀ tóbi ọ̀fọ́lọ́ mọ́ èyí tó ti ṣe tó fi ń lè yanu sọ̀rọ̀ náà lóore òdúpẹ́ rẹ̀ àwọn kan lè yanu sọ ànábì ni ama ada fakọdé sàájàlá ọ̀rẹ́lẹ̀ yìí ó ti kánjú kánjú má kánjú o má kánjú tọrọ ntọ́ fẹ́ tọrọ lọ́dọ̀ wọn náà prepare ground dúpẹ́ fọlọ́run ṣe subhanallah ọ̀sàkàlátù fún anabi sallallahu alayhi wa sallam. torí náà mo ní olúwo pé ọmọ béèrè nǹkan o náà lọ́lọ́run fi béèrè lọ́wọ́ àmàláìka pé fàmà kí ni wọ́n ń wá wọ́n fi ń ṣe tí wọ́n ń ṣe. qalu yasalunaka al-janna àwọn màláìka dáhùn pé àwọn eléyìí táwa rí yìí ọ̀rọ̀ ń fẹ́ ra mọ́tò tuntun kì í ṣe àwọn eléyìí o ọ̀rọ̀ àwọn ilé ìfẹ́ kọ́lé kí n ṣe wọn o àlìjánà ni wọ́n ń wá o ètò ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tàbí àlìjánà rí àdúrà yẹn bá ṣe fún ọ̀ràn tí gbogbo bá do ẹlòmíràn ti pọ̀ tó ẹlòmíràn jókòó wákàtí márùn-ún lórí àdúrà ọ̀rọ̀ tọrọ àlìjánà rí ọ̀yẹ́ kí mùsùlùmí ó rí báwọn ò yẹ kí mùsùlùmí ó rí báwọn alijanna lọ bá orí ọgbọdọ tó kó nu bọlọ ń ti fi anabi lọ́kàn balẹ̀ kọ ma alijanna ní tó anabi náà tó máa sọ̀rọ̀ kíni alijanna orí náà ẹ̀dá kun ẹmẹjọ jẹ pé ayé ayé ayé ayé nìkan àwọn mi ò rí wọn rí o àmọ́ àwọn èèyàn tí máa bá wọn alálàájì nàìjíríà ṣètò wá fún ntí mo mí ní pé mi ò gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí lẹ́nu àwọn kan rí o àmọ́ àwọn tí ì parọ́ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ ntẹ́lómi ń gbé ń náà ọlọ́run iye mọ́tò tuntun lọ́dún yìí ọlọ́run ilé tuntun ní yíyín kaaba gbogbo tí ó gbinú tí è lọ mọ́kà tí è darí ọ̀tọ̀rọ̀ báríkì àmọ́ wọn ti dá ọ̀rọ̀ àjẹ́nà kọ̀dá o àdúrà mùsùlùmí ni rabbana atina fid dunya hasanatan wa bil akhirati hasanatan wa qina azaban nar wọ́n tọrọ ayé nìkan o tọrọ àlùkìyàmọ̀ náà o ìyẹn fi lè wọ pẹ́ tó yọ pẹ́ láyé kì í á má jù bẹ́ẹ̀ lọ o má jẹ́ ọjẹ́ pé mi tọ́ tọ́ tọ́ tọ́ padà kú bẹ́ẹ̀ òun ni gbogbo ohun tí wọ́n tọrọ kò ní tọrọ bí ọlọ́ọ̀ gbé lọ́hùn gbére ọ̀dà o ńlá ká ìkọ̀ ní ronú bá wọn. قال فيقول وهل رأوها ọlọ́run tún wí fún àmàlà ìkàrà ìpè وهل رأوها àlìjẹ́nà ni wọ́n ń béèrè ni wọ́n ń ṣe tó báyìí tí wọ́n ti rí àlìjẹ́nà ọ̀hún rí ni wọ́n mọ bó ti dáa tó ni. ọ̀nà fayakulu nala wàlláhi ya rabbi ma rọ ọ̀wà ọ̀nà ọ̀dàǹsà àtúnkò kọ̀ wọlọ́hún búra àwọn eléyìí ò rí àlìjẹ́nà rí o. ẹni ọ̀ràn tí wọn ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni òròyìn tó ròyìn fún wọn pé bá àlìjẹ́nà ńlọ́lọ́n fi ròyìn àwa mùsùlùmí ní Suratul Baqara ní yu'minuna bil ghaibi. ntí wọn ò tí ì rí tá a nàbí ròyìn pé báyìí lórí fún wọn ọ̀dà òkè nígbà tó bó torí náà ntí ń jẹ́ imá ní tààrà nù ìgbẹ́ni ọba dúró de pé àbíkẹ́ púrúfù ẹ̀ àbíkẹ́ ẹ̀ ṣe kínní ẹlòmíràn pé náà scientifically kínní yẹn ọ̀ níbi sáyẹ́ǹsì parí sí ní ṣe ọlọ́run ti bẹ̀rẹ̀ ṣé wọ́n ọ̀mọ̀ bẹ́ẹ̀ ni ibi tí sáyẹ́ǹsì parí sí ibẹ̀ òun ni iṣẹ́ ẹ̀tọ́ ti ṣe kí ni òun ló ti bẹ̀rẹ̀ eléyìí lè lọ ní ọ̀gbọ́yé ní lọ wí tí ojú rẹ̀ ò tó ọlọ́run náà lóye ọdún kan láyé ìwọ́n pé ò lè lò bẹ́ẹ̀ kí n tiẹ̀ ibi sáyẹ́ǹsì parí sí ibẹ̀ ní kí ni mẹ́ni tí ọlọ́run bẹ̀rẹ̀ o wọ́n wádìí tí ọ̀ ní màá pẹ́ o wọ́n kọjá ààyè rẹ̀ o máa nábì ádámà o. ẹ àwọn kan wọ́n ti gbé ní ní oníkan millions of years àwọn rí àwọn excavation kan àwọn wúlẹ̀ kan àwọn á rí i pé èèyàn ò lè gbé ju báyìí lọ fún tiẹ̀ gbogbo kọjá ààyè ọmọ ànábì ádámà ọ̀nì kí ọlọ́run ó wí kankan kánábì ó wí kankan ẹnìkan máa pọ́n ní ma sáyẹ́nsì kan máa fi takò ọlọ́mọṣẹ́ wa lórí bò ó. báwọn sáyẹ́nsì bá jẹ́ wá ń wí pé ó là fà ṣé àfà náà pé òun lọ láàbù lòun fi lòun ti discover lẹ́yìn àbí èèyàn mọ ìlọ́rọ̀ kan ni. níta àfà fi fi fi ìjọba ìjọba tiẹ̀ yẹn gàn ní pé kọ́ọ̀lá lọ́rù kọ́ọ̀lá kọ̀sù ọlọ́run yí báyìí anábì yí báyìí ibi tí páìdì àfa wa máa fọ ọmọ wa ẹ kó táwọn kẹfìrí kan wí báwọn kan tí wọ́n jẹ́ mùsùlùmí náà tọrọ òye wọ́n wí wọ́n fẹ́ẹ́ máa fi sáyẹǹsì ta ko ọ̀rọ̀ ọlọ́run àfọ gbọ́dọ̀ máa ẹ kó òru yìí o àfa ìkìlọ̀ fún wọn ni ẹ wá o ẹgbọn tọlọ́run bí fún yín o màmá wo ti tún mẹ́nà lè àìlè mi ìlà ìlà ọmọdé níhùn náà ọlọ́run ló fún yín o díẹ̀ ló sì nà sí yín púpọ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ ọlọ́run náà ló wí bẹ́ẹ̀ ọmọ ó sì tún mẹ́nà lè àìlè mi ìlà ìlà torí náà ṣe àgbéyìmánu bí àlùfẹ́yìn ògbẹ́ntì ọ̀bá ti bá ìmánu rẹ̀ débi pé a tọ́lọ́run ló wí tá nábì ló wí kọ́dà bí làákà ìjòwò tí gbẹdúgbẹ àgbà pílẹ̀ náà lò ǹjẹ́ ń jẹ́ ǹjẹ́ yẹn fi di mùmí ní òdodo nù ọgbẹ́ni ọba dúró de pé àfi bí sáyẹ̀nsì bá púrúfù rẹ̀ kì í sì mùmí ní òdodo bẹ́ẹ̀ torí ẹ̀ ní bá ọyẹ ká gbogbo nǹkan ojú kan náà gbogbo ẹ̀ wà kábà gbọ́ yé là nábì fi ń sọ lóríṣiríṣi ọ̀nà ọ̀sọ̀là ànábì níjọ́ kan bẹ tí ń bọ̀ àwọn tó bá bá láyé bẹ́yìn ọba sin lọ́hùn tó bá fi dìjọ́ òun gbogbo tó bá sin ọlọ́hùn nígbà má lọ́wọ́ ẹ̀. bí ọba jẹ́ olùgbàgbọ́ òdodo bí fọ́ ọjọ́ tó bá wá ní ashhadu an la ilaha illallah oníjọ́ ọlọ́hùn nílò rẹ̀. kí ni ìyàtọ̀ bí fọ́ ọjọ́ tá a nẹ́bi yìí àti áfítà rẹ̀ tọ́lọ́hùn nígbà ìmánì má lọ́wọ́ níta ń wí yìí. ń lọ́wọ́ àdìjọ́ tó rí lo tó ṣe kíni já sódodo wọn jẹ́ sọ ọjọ́ ọ̀la nídìí irú ìmọ̀ni rẹ̀ mà láyọ̀ eh, ń fa ònàfisàn ìmánu ha lamtakum amanat min qabl ayé alukóra ni olúwa ní ń jọ tí òun bá yọ níbi tí ń ti ń wọ̀ tí òun wọ̀ níbi tí ń ti ń yọ ẹnìkan bá wa ní ee àti wàá gbà pé ọlọ́run wọn tí wọ́n ń wí láti jọ yìí olùwà ní ìmánì wọn ò wúlò máa wò kí ni reason ìyẹn ni kó o ti kú òní àlè ìmánì bí àgbà yìí o ti kú òní pé ọgbà ń tà nẹ́bí wí tó o ti rí ọgbàgbọ́ ọgbàgbọ́ nígbà wọn tó púrúfù rẹ̀ fún ọ ló tó ṣe kí ni ọgbà ìmánì báyẹn ò wúlò ẹ dákun ọmọ ànábì àdámọ̀ ọmọ wa rẹ̀ o. nàbí àdámọ̀ ọmọ ààrẹ o àwẹ̀ ní ń bọ̀ wáyé nísìnyí àwọn kan náà tún máa fi sáyẹ́ǹsì wọ́n máa fi takunta nàbí ti wípé ẹ̀jáde lọ wá oṣù wọn láwọn ti rí i pé ọjọ́ kan ní ọyọ ọjọ́ kan ní òní yọ kí n jẹ ní ọlọ́run rán oní bọ́lọ̀ ń ti fi o. àmọ́ wọ́n gbà nígbà tá ànábì ti jíṣẹ́ fún wọn ni gbogbo òròyìn tá ànábì níbi àlìjánná ti rí wọn náà tí wọ́n gbọ́ náà nù tí wọ́n fi ń tọrọ àlìjánná náà nù èsì pé wọ́n rí rí kọ́lẹ̀ fayakúlù kayfa law ra'awha ọlọ́run ni àà bí wọ́n bá wá rí àlìjánná kọ́ àwọn tí wọn ò tí ì rí tí wọ́n bẹ̀ ní kékeré pa àwọn sáàlìjánná yìí ويقولون لو أنهم رأوها كانوا يقولون أشد عليها حرصا àmàláìkò tó jẹ́rìí àwọn táwa rí yìí o àwọn ẹni ọlọ́run yìí o àwọn ilé ìgbà fi gbẹ́ ní àlùján náà rí a wíwá tí wọ́n máa wá àlùján náà tún pọ̀ sí o iṣẹ́ tí wọ́n máa ṣe ní sí àlùján náà tún pọ̀ sí o. wàá ṣàdálà ha kọ́lá bá ọ̀nà tí wọ́n fi máa wá àlùján náà tún lágbá o wà á ọgbọ́n máa fi ha rọgbà á ìfẹ́ ojú kòkòrò wọn láti wà nìjánná yóò tún lè kàn sí o. kọ́lá fẹ́mi máa yọ tààwọ̀ bóòlù olówó tó di àwọn màláìka yìí pé ọ̀dà agbọ́n tí wọ́n ń fẹ́ nínú wọn láwọn ọ̀fẹ́ nǹkan méjì náà dàdúrà àdúrà ń tọ́ fẹ́ àdúrà ń tó sékìnnì méjèèjì náà lọ́lọ́run kọ́ máa tọrọ o mo fẹ́ nǹkan báyìí olúwa mi fẹ́ nǹkan báyìí àgbà ànábì mi. ẹbí àrí àwọn ẹni alùkà mẹ́nà xayiri kùlì àtúnníwá àwòbò bí kà mẹ́nà sàrè kùlì wọn náà rí ntọ́ fẹ́ fọlọ́ ntọ́ fẹ́ wí fọlọ́ olúwa tún bí àwọn pé fàmí ń yàtọ̀ àwọ̀bù kí ni wọ́n láwọn ọ̀fẹ́ ni wá sọ parí wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ sọ àwọn ibi àbúrò rẹ̀ qala fayaquluna minan nar àwọn ah, ilẹ̀ ah, iná ni o àwọn ilé yóò fẹ́ wọ náà ni o ọba ń tọ́ yẹ kéèyàn máa sá fún ọ̀nìbòsè ní wọjá ànámà òun di the least in táwọn èèyàn ń bẹ̀rù lónìí the least in tí mùsùlùmí ń bẹ̀rù lónìí ń bá jẹ́ ń bẹ̀rù kankan mo náà òun ló sì yọ bẹ̀rù jù yọ bẹ̀rù òun ló lé jù tọ́ kọ́lá fàyà kúlù fàhálùrà hàwù à olùwò tó bí wọn kà fún rí náà rí ni kọ́lá fàyà kúlù nàlá wà lọ́ọ̀hì ọ̀rọ̀ bì máa rọ̀ hàwù à wọn ò rí náà yìí rí o àmọ́ wọn gbà nígbà tá ànábì ti jí sẹ́kún wọn pé já ànámà ń bẹ wọn ò retí káfí kọ́ wá púrúfù ẹ̀ sàyẹ́ntìfíkálì wọn gbà pọ́lọ́ ńlọ́ràn ó sì rí bẹ́ẹ̀ náà lọ́ fi rí bẹ́ẹ̀ tí wọ́n ń torí ẹ̀ wá ìsọ̀npa nánà nù o kọ́lá fayakúlù kẹ́ìfà làwùrà ọ̀hà olùwọ́n ni mẹ́bàá wá rí náà ń kọ́ kọ́lá fayakúlù náà làwùrà ọ̀hà kánú aṣáàdàmínà fìrọ́rọ̀ wà aṣáàdàmínláha màkàfàtà. a báwo lè bá fi jẹjẹ wọn rí iná rí ni àti wọn sì máa sá fún náà bá tún pọ̀ sí o bẹ́ẹ̀ wọ́n sì máa bà wọ́n ń pa kéèyàn wọ náà kọ́ bá tún pọ̀ sí o tó ti yẹ kí mùsùlùmí ó rí nù o máa bẹ̀rù ná ọlọ́run o kìí ṣe ìyàtọ̀ kéré o ní ogbó wọn dáradára lẹ́lòmíì ọmọ àṣọǹtì ọtí tọ́jú gbogbo bọ́ ọlọ́mọ bínú sí yàn ni láàbí tí sí ọwọ́ àwọn yìí dé wọn bá bínú ju àwọn sí iná báyìí àwọn kan akọjá náà àwọn ọgbọ sí àlùjẹ náà ń bọ̀ kàmọ́ sí wa lọ́mọ náà o kàmọ́ sí wa lọ́mọ náà o iná tó yẹ pé bí ẹni ọba wọ̀ ọ́ kò sí bó ti wọ́ gbádùn láyé tó ní abá bí pé sọ gbádùn yìí ò ní kí ni jẹ́ gbádùn ti gbàgbé ìdíyà náà dé lọ́mọdé àwọ̀ náà o. kọ́ọ̀là olùwọ́ wa sọ báyìí fún àbáláìka kọ́ọ̀là fàyà kúlù òṣèlú kún àní kọ́dùbà fáwọn tó láhùn ọ̀dà mo wá fi yín náà mo fi yín sẹlẹ̀ yìí ẹ jẹ́rìí pé gbogbo wọn bí wọ́n ti rántí èmi ọlọ́run tí wọ́n ń gbé mi tóbi tí wọ́n ń dúpẹ́ bẹ́ẹ̀ ti wí gbogbo wọn kàn fún ẹsẹ̀ wọn jẹ wọn. kọ́lá fayakúlù mádàkùn mẹ́lẹ̀ mẹ́lẹ̀ àríkà forí ẹsẹ̀ wọn jì wọ́n ìtumọ̀ ẹ̀ ni pé àánú mi ọ́ wà tẹ̀lé ọ̀gbẹ́ni ọlọ́run bá ti forí jìn kọ́ máa kẹ́ lókù kọ́ máa sàánú rẹ̀ lókù kọ́ máa gbàdúrà rẹ̀ lókù ẹ̀kọ́ tá a kọ́ ńbẹ̀ yẹn náà ni pé àdúrà rẹ ò gbọ́dọ̀ yọ ọlọ́run forí jì mí lẹ̀ o àwọ̀ náà wo ẹni ọ̀sẹ̀ ọ́ tí ò fi ọ̀rẹ́ dákun ẹ̀ má bínú lọ́wọ́ aṣọ ẹ̀bùn lówó sọ́ọ̀dà ló ẹ̀yàn ọ̀sẹ̀ ọ́ nìkì kò tí o fi bínú kalẹ̀ pé èmi náà ló ṣe bá fi ọmọdé ni àgbà ni ọmọ ẹsẹ̀ rẹ̀ kan ni ọwọ́ adé èdè ọkọ̀ gbé ẹ má bínú sáà èmi ni pé sa mo ní di two million ìwọ náà ó fún uh. ò ní fún ìfí ẹ̀yìn òjẹ́gbẹ́ má fi lọ ọ̀dọ́ inú bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ máa tọrọ ní ọlọ́run kò forí jì mí o sẹ́ńtì èsì ọlọ́run ẹni ọlọ́run bá ti wá forí jìn kọ́ máa kẹ́ lókù torí náà olùwàwí fún àmàláìkà pé kọ́dọ̀gà fáró tú làhùn forí ẹ̀ṣẹ̀ gbìn wọ́n o kọ́lá fayakúlù mẹ́lẹ́kùn mìíràn mẹ́láìkà ọ̀kan náà mẹ́láìkà yóò wá máa wí báyìí dán yóò wí fọlọ́ pé fi iye ń fò láà lẹ́yìn sàmìn hùm ìnáma já àlè hàjà à gbogbo wọn lè forí jìn olùwọ́ ni gbogbo wọn ni mo forí jìn wọn wà mẹ́láìkà yóò wá pé à lámàyín ọmọ lámàyín lọ́ọ́ dà kọ́ rẹ̀ òun bá nǹkan míì wá ni o ọba ètè pé wọn fẹ́ ṣe àdékè ni wọn fẹ́ gbọ́ lọ́n tóbi lọ́n torí ẹ̀ wá o àwa máa ń tí ó bá kíni tọ́ba wá o bí nfòlánú lẹ́yìn sàmínúhùn pé sára wọn o àmọ́yìn yé sára wọn o ọ̀pọ̀ àmàláìkà ni wọ́n níbi ojúmọ́ làwọn ń ṣe kíni wọ́n ń káàkiri kì wọ́n sì mọ àwọn táwọn máa ń rí wọ́n máa ń rántí ọlọ́run wọ́n máa bí àwọn jí máa rí lè pé eléyìí ń kọjá lọ wà kankan wá bẹ́ẹ̀ ni lórí làkàn fi bá láàrin wọn o lẹ́yìn sàmínú ń kéé ṣe kíni kéé sara wọn o ìnàmà já àdè hàjà ìnànà ọlọ́run ẹ̀sìnkì lọ́lọ́run lè wọn lóhùn. kọ́lá humul julasa la yashqa bihim jalisuhum. àwọn àyìnwó ẹni ọba bá wọn jókòó èsì rí ibu. fọ́nà yẹn bá wọn jókòó lásán ó di gíní olóríire ọmọ ìlú làtà làyàṣkọ ìlú jẹ̀bi ìṣòro àwọn ènìyàn ìyẹn bá wọn jókòó kó tún so ìlú mọ́ lẹ́yìn bó ti bá wọn jókòó òun òun náà ti dára wọn àti foríjì òun náà a máa kẹ́hùn náà ni kíni dàkejì ẹ ẹni tí ń bá ń lọ jókòó lọ́dọ̀ àwọn olórí ìlú ó ṣe déédéé kó ní ibú ọkàn ọ̀la àti káàdìsì tọjọ bẹ́ẹ̀ náà ṣáájú o ànábì fi wé kínní máa béèyàn rè jókòó bí ẹni tí ń ta lọ́fíńdà tùràrí olóòórùn dáadáa kọ́dà bò lówó tẹ́ rà ànábì ló gbóòórùn dáadáa àbí kó ń lọ sí kí á ah, ẹ̀yin náà gbé ẹgbẹ́ kínní wò yọ kàn wọ́n náà ẹni tí ń ṣe ń jókòó ti èèyàn bú ànábì fi wé ẹni ọlọ́jọ́ kọ́ mi wọ́n ti ń sin ẹ̀wù yìí náà a bó ṣe ò ṣe bí ẹ̀ka iná ọ̀bá ta sí ọ lójú yóò ju ọ ní àsọ òwe lànàbì pa o lànàbì ò bú ẹni tí ń ṣe wẹ́lda kò bú wẹ́lda o kò bú ẹni kò bá lágbẹ̀dẹ o lórí ìgbọ́kúgbọ́ ẹlòmíín pọ̀ o wọn lànàbì ti lẹ́yìn ọmọ ṣe ṣe wẹ́lda lànàbì ò gbẹ o àmọ́ ànàṣọlá ọ̀ṣọ́lá kò fi yé wa ká fi gbọ́ yé ìgbìyànjú bá rìn sí ní ti ń ṣẹlẹ̀ ń bẹ ọkàn o àwọn eléyìí nísìnyí kọ́lẹ̀ ẹni tí àwọn màláìka ní kì í sara wọn olúwa ní sí ó ti ń bá ó ti bá wọn jòkó náà èèyàn gbọ́dọ̀ jókòó láàrin àwọn eléyìí kó tó sórí ibú ìdàkejì ẹni tí ń bá lọ jókòó táwọn olórí ibú náà ṣeéṣe kí orí ibú tiwọn náà ràn án náà ọmọdé àkókò kókó mustapha kún àlejò hadith ńláńlá ni alimami bukhari àti alimami muslim àmẹjẹẹjì ni wọn fanu pọ̀ gbáà àdéhìsì ńláńlá yìí wá o tọ inna lillahi wa inna ilayhi raji'un ìwà náà dọlọ́n láti wá o ọlọ́run ni kó wọ́ padà sí o mọ́tà ìkàsìn náà ọba pẹ́ o nínú àwọn èèkàn èèkàn pàtàkì ṣàpèjì lọ nípa ọ̀rọ̀ káwámà ká lo ìmà ká sì ṣiṣẹ́ ọlọ́run bàbá wa pòfẹ́sọ̀ Láńrè Badmus tí wọ́n jẹ́ olùkọ́ àgbà olùkọ́ àgbà ni wọ́n ní yunifásitì of Ìlọrin ọlọ́run ní kí ọjọ́ tí wọ́n náà pé lánàá yìí wọ́n ṣàláìsí lánàá ìwà mọ́sàbá wa kẹ́ o ìwà mọ́sàbá forí jẹ wọn o wàmásà bá fún sàlìjánná o wàsọ wọn bìyà náà o bó dáadáa tí wọn gbáyé ṣe olùwàbá fi sáwọn lẹsàn dáadáa o àti máa wí náà nù àyè máa rìn òye ọmọ mi gẹ́gẹ́ bí ọmọ nìyàn gbogbo ibi táwọn náà bá lè wù wọn ó kù sí olùwàbẹ ọ àfọmọsà mójúkò láì ìwàmọ́sà mójúkò ńlá ìfihàn o ìwádà kan forí jẹ wọn o gbogbo àwọn tí wọ́n wá fi kalẹ̀ lọ́mọ níyàwó ní mọ̀lẹ́bí lọ́mọ kéwú lọ́rẹ̀ẹ́ bẹ̀rẹ̀ látòrí ọmọ wọn àgbà àlùfáà wa Dr. Abdulhamid Badmus olùkọ́ àgbà làwọn náà ní yunifásitì ọ̀bẹ lọ́mọ yìí náà ó fi dórí gbogbo àwọn àbúrò wọn àti gbogbo mọ̀lẹ́bí àti gbogbo ọ̀rẹ́ àti ojúlùmọ̀ lílọ wọn yìí ọlọ́mọ fi dààmú ẹnì kọ̀ọ̀kan ọlọ́run kí ọ̀rọ̀ وارحمه lójú kọ́rọ̀ gbogbo wa lójú ọba wa o واغسله بالماء والثلج والبرد ونقه اللهم من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم جازه بالحسنات احسانا وبالسيئات عفوا وغفرانا اللهم ثبته بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة اللهم وادخله جنتك دارك دار النعيم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين